Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, subscribe eh? hẹ́tẹ̀. Face TV wò sùwọ́ bí. ẹ kú dédé àkókò yìí orí ìkànnì Face TV Africa òun ni àwa yìí ohun tí a tún fẹ́ bára wa sọ lé ní òun ni ọ̀rọ̀ nípa Olúwo a ti ń tẹnumọ́ láti bí oṣù bíi méjì mo ti ń sọ̀rọ̀ nípa Olúwo mo rí fídíò kan lórí Instagram. Mm -hmm tí mo jẹ́ fẹ́ jẹ́ ká play nǹkan tó jẹ́ nǹkan tó jẹ́ kí àwa ta jẹ́ Yorùbá àbí àǹkan tó jẹ́ kí àwọn ọba kí wọ́n máa sọ òun ni Olúwo ń sọ yìí má kọ̀ǹdẹ̀mù àṣà má kọ̀ǹdẹ̀mù ẹ̀sìn ẹlẹ́sìn a lè sọ wípé àṣà àṣà máa máa ó máa máa tuntun sí ó jẹ́ máa tún máa change ní ti gbígbà bá ṣe ń dé ìgbà yorùbá náà ló sọ wípé ọgbọ́n ọdún èmi àgọ́ èmi ni now ọjọ́ èmi ni which is which is fact bí mo bí a mo get òwe yẹn because ohun tẹ́ bá ṣe lénìí tí a rò pé bóyá ó dáa tó o máa dìgbà mi ò lè pé in ten years in twenty years in fifty years a ti change olúwo sọ àwọn ọ̀rọ̀ kan tí mo rí pé yes nǹkan tí ó jẹ́ kí àwọn ọba máa preach lélẹ́yìí kò ń ṣe nǹkan tí ó fẹ́ máa lò ó sọ àwọn nǹkan yẹn míì tó jẹ́ pé ó ta bá ẹ̀sìn àwọn oníṣẹ̀ṣe o but at least àwọn nǹkan tó jẹ́ kí àwọn ọba máa promote nìyẹn kò ń ṣe ká máa condemn ẹ̀sìn ẹlẹ́sìn muslim wọ́n fàyè gbà yín ní nàìjíríà nílẹ̀ yorùbá kristẹni wọ́n fàyè gbà yín nílẹ̀ yorùbá ẹ kí làwọn oníṣẹ̀ṣe ṣe kí ló ń bẹ̀yìn mùsùlùmí lẹ́rù ẹ láwọn ẹni yóò da wọn ò da nìyẹn wọ́n jẹ́ wà lórí ọwọ́ wọn ẹ ṣáàjẹ́ ń takú wọn ẹ̀ ń takú wọn ọlọ́run kọ́ ló rán yín ṣe ẹ̀yin kan lè ránra yín ẹ̀yin kan lè rán ẹ̀yin lè ránra yín ọlọ́run kọ́ ló rán yín ìyẹn màá dúró bẹ̀ ẹ jẹ́ ká play video Olúwọ̀fìwò kẹ́ lè mọ̀ wípé kò ń ṣe pé bóyá èèyàn kàn déédé condemn àwọn ọ̀rọ̀ ẹ̀ àwọn ọ̀rọ̀ tó bá sọ tó bá bá làákàyè lọ tó bá bá pé yes n tá a fẹ́ káwọn ọba wa ṣe rèé a máa sọ so, èyí tí ò bá jẹ́ káwọn ọba ṣe a máa sọ a ní kó bá má ṣe ẹ̀sìn tó wù ú a ní kó má accept religion tó wù ú má bà kan jẹ́ kó fi tún ṣe là ń sọ ẹ jẹ́ kí n play ẹ̀ fún wa. Só iye wọn iye bíbẹ̀ wọn lé sí iye ìṣàṣọ wa wọ́n lè rẹ̀ ní àdáda ṣùgbọ́n wọ́n lè ṣe aṣọ òwò ni lé sí. ìtọ́jú ẹ ti wá tí ó sì fowó sáńkó àwọn ọmọ yìí wọ́n ní òfin ẹ̀sùn kébì sí rà á owó lè bá àwọn ọkọ sọ́wọ́ ọmọ Yorùbá ẹ̀fẹ́ tí àbí tí mo ní aṣọ fún mi máa wọ̀ èmi ọ̀la ọmọ Yorùbá wò. àdìrẹ sọyá aláàbì ni a tún ọ̀yọ́ gan tó sẹ̀ débi àwọn náà ń pa ibi ọ̀yọ́ àtìbá àti èrègbè two hundred years tó sẹ̀ wọ́n. èrègbè èrègbè kí ni bẹ́ẹ̀ lọ́ọ́ ti yé ní èrègbè two hundred years ibi tí mo tún fẹ́ sọ torí pé ọ̀rọ̀ tí olúwo sọ ní àwọn bíbá yìí ọ̀rọ̀ tó dáa ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ìmíì gan lẹ́kọ̀ọ́ yìí ẹlòmíì adé hat ẹlòmíì awọ suit ẹlòmíì aṣogbe máa kọ́ máa wò wọ́n pé anyway ìgbà ń ni àmọ́ ẹ jẹ́ kí àwọn bá gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá kí wọ́n gbé lárugẹ dáadáa ju bó ṣe yẹ tẹ́lẹ̀ lọ àmọ́ ọ̀rọ̀ kan wà tí olúwo ọ̀fìwò sọ níbi báyìí tí mo fẹ́ correct ẹ jẹ́ kí n sùn síwájú díẹ̀. Ọ̀yọ́ ṣe dáadáa Ọ̀yọ́ sì ní bí ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n àtàbúrò la jẹ́ nítorí ẹ máa gbọ́ àwọn kankan pé ìwọ lọ ìwọ gbadé ní kankan. nígbà tí a sì fẹ́ máa sọ̀tàn yẹn ń ṣe ju baba aláàfin wọ́n wà nínú yàrá ilé ìyàkótó gọ́fúnra jimoh bí wà bẹ̀ DIG lẹ́yìn ìbájú wà bẹ̀. Hmm. bàbá aláàfin wà bẹ̀ ìyá lẹ́kọ́tọ́ wà bẹ̀ wọ́n á fẹ́ pa ìtàn ẹ̀ wọ́n ní à ẹni sùúrù ètò ṣẹlẹ̀ sí wo ni pé ìdílé kan tó àgbọ̀dọ̀ wọ́n sòótọ́ ẹ̀yin ọmọ àwọn ẹ̀sìn gbọ́dọ̀ gbóòótọ́ yìí ìdílé kan wọ́n ní connection sọ́dọ̀ aláàfin ìdílé ìdílé kan náà ni wọ́n àwọn ọmọ bàbá mi náà àwọn bàbá wa lábúlé àwọn bàbá wa Abímbọ́lá wọ́n ti súnmọ́ wọ́n fún wọ́n fẹ́ wọ́n fi ọmọ fún Aláàfin Aláàfin sì ní sẹ́fẹ̀ pé láyé àtijọ́ àwọn èyí táwọn èèyàn mọ̀ ní Ifá ní mọ́ba Ifá ní mọ́ba ológun ní máa ń impose ọba àwọn ológun ní máa ń kó sí ọba láwọn ìfá wọ́n ní ààrẹ pé ọ dìbà dìbà rẹ bá fọ ẹ ní ọ̀fọ̀ ẹ ẹ máa bá sọ fún gáà tẹsẹ̀ wo búbi rẹ̀ tí ń mú àwọn èèyàn ti fi ń jọba ẹ̀ ṣe sọ pé yìí ẹ bẹ́ẹ̀ wo bá sọ fún gáà bá ní báwọn ọba ti ń yàn àwọn àjàpadà sí sínú ìtàn nítorí ẹ̀mí tèmi ẹ̀mí àtijọ́ ni arúgbó sì ní bíbẹ̀ sí arúgbó sì ní bíbẹ̀ sí ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn pé ibi tí olúwo ti sọ wípé ní ayé àtijọ́ àwọn àwọn ológun ni wọ́n impose ọba irọ́ lolúwo ń pa ìdí tí máa yẹ sọ bẹ́ẹ̀ ni pé àwọn olóyè ló máa jókòó àwọn olóyè á jókòó wọn á sọ wípé ok àwọn ìdílé mélòó lọ́ba kan ó lè jẹ́ pé fourteen ni wọ́n lè jẹ́ pé fifteen ni wọ́n wọ́n á pe ifá kí àwọn onífá kó da ifá ta ni oyè lóyè ó lè yẹ pé èèyàn mẹ́ta ló máa mú ó lè yẹ pé èèyàn mẹ́rin ló máa mú ẹni tó bá wá tí fáyìn bá wá ẹni bá wá kókè àwọn mẹ́rin ló ní ifá wọn kún jù fáìn àwọn àsọkò kì í ná àwọn mẹ́rin ìtanifá ẹ̀ kún jù lọ tẹ́lẹ̀ bá jẹ ìgbà àṣekínní tẹ́lẹ̀ náà bá jẹ ìgbà àṣekínní ẹ̀ wọ́n lè sọ pé ẹnìkan náà ni ifá ẹ̀ kún jù lọ now nínú àwọn mẹ́rin yẹn ṣe wọn pé wọ́n ti yọ bí eleven kúrò bẹ́ẹ̀ ta ló mọ̀ àwọn mẹ́rin yẹn ifá ni now ṣe rí àwọn kankan wà tó yẹ pé tá a bá fẹ́ kọ̀ǹdẹ́mù àwọn ẹ̀sìn ẹlẹ́sìn orí àwọn kan tá a máa rí lélẹ̀ eléyìí ò yẹ olúwo àwọn nǹkan kan wà tó yẹ pé nǹkan tó bá ti jẹ́ nǹkan tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá tí wọ́n fi achieve a lot of things a gbọ́dọ̀ máa condemn ẹ̀ ifá tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí tẹ́yìn fẹ́ máa condemn nílẹ̀ Yorùbá yìí four university ní US ni wọ́n ti ń study ẹ̀ sìn what is our problem in this country why tó yẹ jẹ́ wípé country wa yìí a kò hate láti máa nǹkan tó bá jẹ́ tiwa a kò hate láti dànù and since tati adapt tati tati adopt àwọn ẹ̀sìn ẹlẹ́sìn tati adopt àṣàláṣà ẹjọ́ ibo ló ibo ló gbé wa dé àti ẹ̀jókòó ká research tiwa kókè nǹkan tiwa yìí kí ló fà á tọ̀hún bàbá wa ṣe ṣe báyìí ká jẹ research ká ní pé ah, kò tẹ́ wa lọ́rùn ká ti ṣe lè gbogbo ẹ̀kọ́ ló máa da but àwọn nǹkan èmi máa wà tó yẹ pé ó máa da nínú àṣà àti ṣe ta máa ní láti improve lé lórí àwọn èmi ìjẹ́ máa wà ní ta máa dànù nínú nǹkan tó jẹ́ àṣà àti ṣe a lè sọ wípé a máa condemn ẹ̀ èèyàn tó bá sọ wípé gbogbo àṣà ló da is a fool èèyàn tó bá dẹ̀ sọ wípé gbogbo ẹ̀kọ́ ló da is an idiot so a gbọ́dọ̀ condemn gbogbo àṣà àti ṣe wa so èyí tó lùwò ń sọ ológun irọ́ ni irọ́ ni ọgbọ́n àti wọlé síbẹ̀ yẹn láti ba nǹkan yẹn jẹ́ ni nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ẹ̀mí kò ń ṣe kò ń ṣe fá ló ń ni nígbà tí àwọn ọba yìí bá ti tó àti lọ bá àwọn kọlẹ́tọ̀ lọ bá àwọn gọ́vnà àti tó ti ṣe kíní kan tí gọ́vnà ti accept ẹ̀ gòkè ó yá ṣe bẹ́ẹ̀ so ẹ má jẹ́ ká sọ wípé ẹ yọ ifá kúrò ń bẹ̀ èyí tẹ́ ti sọ síwájú nípa ọ̀rọ̀ àṣà àti ṣe àti bá láti gbé àṣà ga ìyẹn dá ewo ní kẹ́kọ̀ọ́ máa condemn everything every anything tó bá ti jẹ́sìn ẹ ṣe ẹ̀sìn yín wọn sọ fún yín kẹ́ má ṣe mùsùlùmí ẹ fi ẹ̀sìn ẹlẹ́sìn lẹ̀ tí kí ló fà á tẹ ṣáà fi máa kọ̀ndẹ́mù wọn kí ló fà á kí ló ṣe fún yín kí ló ṣe fún yín nǹkan tẹ fi wọlé nìyí o nǹkan tẹ fi wọlé nìyí o ifá ló mẹ́yìn náà o bọ́jà kọ́ dìbò ṣe sọ wọ́n dáfá gbà tí yín náà o ẹ kọ̀ndẹ́mù ẹgbà yẹn o. anyway a ní rí báyìí lọ lórí ètò wa lórí Face TV Africa orúkọ mi yóò padà ọmọọba Oyèyẹmí ó dìgbà kan náà. Please subscribe to Face Africa and turn the notification on Face Africa ẹ subscribe subscribe Face TV was Swobby.